This is Olayomi Koiki bringing water to your doorstep. Today is a uh, kí ni dé ti Today is <laughs> thirteen of March. Ẹ wà níwájú ẹ wà níwájú pálásì láyé olókun ká máa fi ṣe flight wa ká máa lè kílèmù orí olókun padà. so a níwájú bálàsì ọ̀ní ọ̀fìn rẹ̀ báyìí ṣẹ́rí báyìí ọmọ kan làwọn àwọn iṣẹ́ máa lé o àwa wá bí báyìí live and direct o ẹ wo. ẹ sọ̀rọ̀ bá mi. Ok. a wà ní iwájú ilé ọba ọba ọ̀fin ìfẹ́ báyìí. ọba pírẹsìdà kí bàtà débí wọn já wọlé wọlé láyé fún tẹ́lẹ̀. kí ni déètì ní bàbá. èyí ni ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún twenty one. wọ́n mọ̀ pé àwa ń tòótọ́. ó lè mọ̀ pé lóòótọ́ la wá bí bàbá bò já wọlé o wọ́n ní pé àsọ̀rọ̀ tẹ́lẹ̀ pé à ń bọ̀. dẹ́bídẹ́tì

studio láwa báyìí o ẹ ok ok ok ẹ ẹ bá wa dárúkọ yín fún ẹ bá wa dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò wá àti nǹkan tá a wá ṣe ń bìbà ẹ̀ sà. orúkọ mi ni ọ̀fẹ́ mi orí adé. àwọn ìyàwó náà ti kọ́ ọ̀rọ̀ adé jà fún ẹ̀tọ́ ilẹ̀ òkúwa lápapọ̀. bẹ́ẹ̀ni ẹ̀tọ́ àwọn ojú à lápapọ̀ ọ̀dọ̀ bàbá tí ẹ wá sẹ́ǹgbọ́ ọ̀dọ̀ bàbá tí ẹ wá bàbá ò kì í ṣe ẹni tẹ́yàn kan lè dìde lọ bá jọ́sẹ̀ ni bàbá yìnyín èèyàn ti máa kọ́kọ́ kíìpù wọn ẹ̀kọ́ ìṣẹ́ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú lẹ́nu bí ọjọ́ mẹ́ta yẹn gbọ́ gbogbo àwọn rògbòdìyàn kan tó ń ṣẹlẹ̀ nínú pálásì so ìdí nìyẹn. ẹjọ báwo lẹ̀yin ṣe jẹ ní pálásì ṣá ẹ má bínú o. nínú pálásì ok ok so tí a bá fẹ́ rí bàbá tí bàbá dẹ̀ máa jáde sí wa ní tilẹ̀ ń tọ́lọ́ ní aláìṣàbòsí ẹ báwo la ṣe máa rìn sà láìfù láwa o. ẹ ṣe rí tẹ bá máa rí bàbá yìí kò ń ṣe nǹkan tí ó jẹ pé ó ní àwọn gbèsè téèyàn máa gbé ọ ní ó ń ṣe bàtẹ́ àtẹ̀lẹ́ tó máa pa gbogbo ó yá mo fẹ́ rí bí àwọn ọba kékeré mi kò kọ́ ọ́ president ó bẹ̀ gbé bá a ṣe máa tẹ̀. ẹ ẹ rúbẹ̀ bá mi àwọn àgbàgbà ṣe ń béèrè lọ́wọ́ yín báyìí pé. wọ́n ní ta lè gbèsè ọjà fífẹ́. ó ti ṣe é ṣe. Olúwa. Yàrá ẹ̀ omi wa yàrá wa snap snap. Ọlọ́run ti Ọlọ́run ti lọ́wọ́ sí i. Àṣeyọrí ìdìbò wa. Àṣẹ àṣẹ àṣẹ. Chief Saheed ọbọ bọtí mi ti di bọtí. Ọbájọ ní ta ló jẹ́ Saheed ọmọ bọtí o. Ọmọ àmàlà tó ń pè lọ́mọ bọ́tà. Live video ni. Adúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọlọ́run ọba òkè ọba lánàá ọba lónìí ọba ń dà yí ọ̀la arọ́wọ́gbádàmú gbogbo ìdílé jésè àti fún ìjọba orílẹ̀-èdè nàìjíríà ní ninety days ultimatum pé kí a ṣe kí ni kí a jọ gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ on the sixteen tó dẹ̀ máa pé ní on the sixteen báyìí o ọjọ́ lẹ́yìn on the sixteen ní ọjọ́ tuesday tí àwa yorùbá ń pè ní ọjọ́ ìṣẹ́gun. ọjọ́ ta ṣẹ́gun la yorùbá. Ah, ah. àti láti ọjọ́ ìṣẹ́gun lọ sí àwọn olóyìnbó ń pè ní tuesday àwa ọmọ yorùbá àsí lára nàìjíríà mọ́. bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àfi bàbá wa la wà yìí àfi bàbá wa nílé Ifẹ̀ láwa yìí ibi tí ò bá gbé kọ́kọ́ jọba ibẹ̀ láwa yìí àṣẹ ti gùn àwa ò ṣe mẹ́mbà location. kí ni mo location wà náà nítorí náà ṣe èèyàn wa tí n bá sọ wípé Yorùbá nation ẹ sọ pé Yorùbá nation. Thank you. ọ̀gbẹ́ ni o sà. máa ń pẹ̀sì ilé ti yá bàbá ilé ti yá bàbá. iwájú palace ọ̀ní ìṣàláwà yìí. báyìí. àwa pùfù pé ọmọ ọkọ ni wá. gbogbo ọmọ èkìtì lápapọ̀ afárasí ilé ti yá à ń lọ we are going. a ṣe nàìjíríà mọ́ Ọ̀yọ́ state a ṣe nàìjíríà ti lọ a ṣe nàìjíríà mọ́ láti lọ. bàbá wa láti ọ̀ǹdìkí ni mo pè é nítorí inú mi kàn ń dùn mí ti ẹ̀ rántí dáadáa bàbá wa pẹ̀rẹ̀sì àti ọ̀ǹdìkí láti lè rẹ́sì fúláàgì wa ná bàbá. láti ọ̀ǹdì sixteen. láti ọ̀ǹdì sixteen oṣù wo Baba. máàsì ta wà yìí a lè rẹ́sì flag yorùbá nation yorùbá nation láti on the sixteen bàbá ẹ máa ń fi wá lọ́kàn balẹ̀ rẹ̀. mo ń fi lọ́kàn ṣèlú wa yorùbá sọ̀rọ̀ la wà yìí àwọn ọ̀tá oníṣìí fúlàgì ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ọ̀tá nàìjíríà

àwọn ẹlẹ́sìn ló fẹ́ àwọn ti gbé mi. àwọn alálẹ̀ ti gbọ́ ti òkè. bìràmù lélẹ́yìí o ìyáṣà lélẹ́yìí o a ò tí ì dé o a ẹ̀sẹ̀ yẹ bọ̀ làákùn ni o ẹ̀ ẹ̀ ti lọ ẹ̀ ti lọ o ẹ̀ ti lọ o ṣe délé lélẹ́yìí. kọjọ́ máa south south south east south ọjọ́ mọ middle belt tó lọ fẹ́ wá tákù wa ògùn ló máa pẹ́ àdúrà bílẹ̀ lélẹ̀ tẹ́ ṣe sá. àdúrà bílẹ̀ lélẹ̀ tẹ́ ṣe sá. Àwísẹ́ àfọ̀gbò ẹ̀kọ́ sì ṣe present sọ̀rọ̀. ẹ̀yin náà kúkọ.

Okay. ultimatum ultimatum. ẹ jẹ́ kí àwọn ìyẹn gan-an. woman. 어. kò sí kò tó máa ṣe wá ọlọ́pàá nàìjíríà tó bá ṣe wèrè wèrè máa ṣe ṣúgà nàìjíríà tó bá ṣe wèrè wèrè máa ṣe pé àtọ̀lẹ́ sixteen lọ ẹ má lọ́rọ̀ péré ni o. Mami, kí ló ṣẹlẹ̀? Àwa ọ̀ kọ́dínéètì náà là ń fi léètì akókó dára. Ó yà á ti gbórúkọ mi. Ẹ o. Ara yín ni wọ́n lò. Ẹ ó mọ̀ ọ́ ọ́ ń bẹ̀. Ajọ́ ń sẹ́kù. ló wà. orúkọ irọ́ irọ́ irọ́ má dọ̀dọ̀ kú dọ̀wọ́ má dọ̀dọ̀ kú dọ̀wọ́ má dọ̀dọ̀ kú dọ̀wọ́.